lálà olù akutuku fẹ́ wù o lọ́jọ́ sunday ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún two thousand and three tá wà yìí radio tv alálùbáríkà kan la ṣèfilọ́lẹ̀ rẹ̀ lamẹ́ríkà the voice of yorùbá radio tv gbogbo ọmọ káàárọ̀ òjíire ní tìbútòrò àgbáyé a kú oríire o àsìkò àmójúbà rédíò tv yìí dátọ́rọ́ dátọ́rọ́ dátọ́rọ́ àgbà tí ọba ti dátọ́rọ́ wọn lómi tó rọ ọbẹ̀ rẹ̀ lásán ni yóò fi jẹun o ìdí rèé tèmi àti àfigbádọ̀ kópa nínú ètò ìfilọ́lẹ̀ the voice of yorùbá rédíò tv tá a wí yìí èyí tẹ́gbẹ́ ìlànà ọmọ òdua lamẹ́ríkà gbé kalẹ̀ fún gbádùn gbogbo wa gbogbo alájọ wà níbẹ̀ tájọ fojú rí bí ó ṣe gbéra sọ ọjọ́ àìkú sunday ló bọ́ american time aago mẹ́rin lọ́sàn-án ló bọ́ sí brazilian time aago mẹ́jọ alẹ́ làkókò tó bọ́ sí lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tó bá mojú ògún ní pabìnírè ẹni wọgbó ẹbọra ìdí rèé táwọn àgbàsàkòsàkò ìlú mọ̀ká nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó sùn dáńtọ́ nínú èdè Yorùbá ó fi bá wa dá sí i Dr Yẹmi Farounbi lólùfilọ́lẹ̀ pàtàkì ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní bàbá àkàlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí àgbà oyè Yẹmi Ẹlẹ́bùbọn Alhaji àdúrà mi gbà Chief Imam ilẹ̀ Yorùbá Venerable Nelson Fadoju General Manager Ekimogun Radio àti Dr Aliu làwọn bàbá tí ó bá wa sọ̀rọ̀ lọ́jọ́ náà virtual launch ni o tí gbogbo rẹ̀ ó máa dùn lọ tòmí alàgbà láfẹ́fẹ́ níbi tá a bá wà lórí afẹ́fẹ́ ayélujára Zoom link meeting ID eight seven one four four four five five one six six eight lẹ́ẹ̀kan sí meeting id eight seven one four four four five five one six eight passcode eight three o oh one six one eight three o oh one six one kekulẹ kó gbàkó sọ fún toko káàdì ó gbàkó rò fún òbẹ sunday twenty third july two thousand and twenty three the voice of Yoruba radio tv ohùn ọmọ yorùbá radio tv tẹ́gbẹ́ ìlànà ọmọ oòduà nílẹ̀ amẹ́ríkà dá sílẹ̀ yóò di ṣíṣí fún gbádùn gbogbo wa app wa lórí google voice of Yoruba radio tv www.voiceofyoruba.com lẹ́bàá máa gbádùn wa lọ tòmí mi alàgbà dáadáa barista dr gbadé adékúnjọ usa coordinator ló ní kí n máa lọgun rẹ̀ bẹ́ẹ̀ tán tán tán.